السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأروة العثقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلى الله عليه وسلم صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يبقه قولي ست الله مزبولنا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك أمين مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين إن أري ere so ayo no أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستاسرون يسبحون الليل والنهار لا يفترون أم اتخذوا آلهة من الأرض هم ينشرون ọmọdé ka wọn lọkọ máa ń fi sọmọ àwọn àti wọn á àmà ọbẹ ni ìsọmọ yìí ní sọmọ ka yìí josi kọ́nọ́ yín onomori oniyara gẹnẹgẹnẹ ọmọ yín onomori oniyara gẹnẹgẹnẹ ọmọ ọrọ àmọhí tóra ẹrẹ sùn. ava nọ n'edini ala mmenya nkweta erosote so omori yɛ no na dɛɛbi sasa inisanavi sikɔri property yɛ no inibira inisanavi so gu omori yi ba ara ma sɔɔjɛ da si sɔhi ni yɛ omori yi no ara ma sisɔ n'ɔgɛ da si sɔhi ni yɛ omori yi isa yɛ no na aka yi. lọ́tọ̀ tó mú rí ni ina jin ya ní òyìnà agbẹ́gbẹ̀gbẹ̀ ìlú ihe ya àrùdé ní orí òyìnà àmọ́ ya na ẹkùkù ní ẹkùzẹ̀ ẹ̀yìn ányà onye dị ẹ̀yọ̀ anke ẹ̀fẹ́ na hausa masalati ohun tó mú rí nìyí dẹ́yìn ayé ìhìnà yìí dẹ́yìn ìdògbé òhìnà yìí wọ́n ìka ayé gọ́vọ̀nà ayédẹ́yìn mẹ́sẹ̀njọ́ ní gọ́vọ̀nà yìí wọ́n á jẹ́ ìdògbé rí àdúgbò kí sáà ìdògbé rí. ló wà kúrò gbéré ìrìnà ìsáàkì eyé òṣìnà wẹ́rẹ́kẹ̀ òdìdègérì wá kẹ́lẹ̀ fẹ́ ẹ̀yìn mímọ̀ ìrìnà tẹ́wà ti dògérì láti ọ̀tọ́ mú rí nì àbíkáwà yìí gọ́vọ̀nà mẹ́sẹ̀njẹ́ nọ náà tọ̀tọ̀ lóògbé kí mẹ́sẹ̀njẹ́ dọ̀kà your excellency èyí gọ́vọ̀nà àwọn ilé eré ìdìdè eré

ọ̀rọ̀ wọn mẹ́ka kì your excellence ló kàá yí messenger àmà messenger òdìdógẹ́rì ẹ̀sà ọ̀hún wa kẹ́ náà fi káyé ẹ̀hún sí bẹ́ẹ̀ pẹ́pẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ káwọ́ káwọ́ òun ní ẹ̀hún rẹ̀ wọn kàkú àwọ̀ ọ̀dùdó yìí náà kẹ́ni wọ́n nílí o bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pété kó ìgbà ẹ̀ka sáàkì wọn ní sáàkì àwọn mẹ́ẹ̀ẹ́sán dọ̀tọ́ ni máa ta láti ọjọ́ mú ní òjò ní dògẹ́rì náà ẹ̀há ọmọ wọn ọ̀yà ọmọ náà òjò náà ọ̀nyọ́ yára ilé ṣe ń jẹ gọ́ọ̀nà rẹ̀ yọ̀rọ̀ rẹ̀ ha ẹ̀ wà bọ́ yìí ti dògẹ́rì amáka ìkì sáàkì tọ̀lọ́ máka ìkì sáàkì ẹ̀mí ẹ̀nú wàhálà láti ọjọ́ mú ní

ana wana sɛbi wɔ mori yɛra ɛwɔ yɛ kɛ wɔ n'ɔtɔ yinɔ ma bibi aka otu bɛ na gero mori lɔtɔ tó mori yi ɔsɔ ni bɛ juwɛ nanyɛ ana wa se bɛ di afare tɔ bi a nyɛ juwɛ ne yɛ wa se bɛ iniri ma juwɔ nɔ ɛhɔ yan kawa kaka ye ɔdɔkuri kɔ nana gero mori bɔsuma nkaka wòzíì yóò hù náà àbíkọ́ ọmọ ọlọ́sùnmọ̀ ìkẹta yìí kọmíṣọ́nà amásùn olùkùnrin amásùn ní àwọn èsìkẹ́ orí gómìnà rẹ̀ wọ́n èsìkẹ́ wọ́n ti di gómìnà ẹ̀hẹ́ wáyé ọ̀hún ni tọ́ káà ẹ̀hẹ́ olóòtú ni tọ́ káà ẹ̀rùndò ní kọmíṣọ́nà àbí sẹ́kẹ̀tìrì àbí pa àbí àbí kọ́mọ̀ ìkan rí president ebùdó ní minister bí minister sùn ní tọ́ ẹ̀mẹ́bẹ̀rẹ̀ ní ní tọ́ dáná wọ́n yẹ òun ní tọ́ ẹ̀rọ̀mà ọ̀sọ́nà nọ́ọ̀nì ọ̀sọ́nà yìí adúlẹ̀ ní àtàbáàtì adúlẹ̀ ní ẹ̀ ń yà hù adúlẹ̀ ní ẹ̀ ń lọ àfíà adúwọ̀ ọ̀nà sì sọ ọ̀yí kùmìyàn mórí bí ọ̀rẹ́ wọ́n àyíkú yà kú mórí bí ọ̀hún. masilati wọn tó ọmọdé wù mí wàhálà ni ibi nínú wọn ọ̀nà bùsù iṣẹ́ dùwẹ̀ kàlẹ́ yìí ọmọdé yìí ká ayé ká àyàfẹ́ àyàfẹ́ ọmọdé àkùrí gẹ́nàgẹ́nà ọmọdé yìí wọ́n là where uh, commissioner no anasọba ni to governor àbí minister anasọba ni to president all our president tọọyẹ and of course in most cases president tọọyẹ ẹ anyi kò jẹ ojúmọ bọ ọ̀rọ̀ náà na introduce àmì governor ọ̀rọ̀ náà na introduce ọ̀rọ̀ náà na káàyè governor ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà kàmá náà ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà na káàyè president kọ̀ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà kàmá náà ọ̀rọ̀ náà àgùntì president tọ́ọ̀nyọ̀ yìí àgbókù gbọ́dọ̀ náà ń yọ ọ̀rọ̀ ọ̀nà náà àkọ́ yẹ ọ̀yẹ̀ wọ́n àbá kàkọ́ mórí ọ̀rọ̀ rẹ̀ hàn لقد أحصاهم وأدهم أدا وكلهم آتيه يوم القيامة فردا لقد أحصاهم وأدهم أدا أمريكا أبونا نبتي ذاك بني كوبري أقرنا أيونا نبتي dɔnni ma tuna bɛ hɛ ɔyɛ وأعلم بكم إذا أنشأكم من الأرض وإذا أنتم أجنة في بطون أمهاتكم أمري كنا نتنوي ما يوضع ممياني أو يوضع أو يوضع نقول أمميا ده هو بطو ما يوممي أمري أنواع أمميا yà wọ́n tó bá kúrò yọ ká ya mẹ̀yà ni òmòrí ọ̀nà tó ọ ọ̀rọ̀ àyọ̀ mẹ̀mẹ̀yà òmòrí ọ̀nà wà bá introduce ọ̀rọ̀ àbọ̀ òmòrí ọ̀nà wà kú àbá máa pè ya náà yìí otu ọ̀là ka ẹ̀rọ na náà nẹ̀ mẹ́mẹ́ ṣó yóò mórí ààrẹ máa fi ìṣúrò rírì ọgbù yóò vọ́n dòdí kẹyẹ ọ̀rọ̀mẹ́jú yìí na gẹ́rẹ́ òmórí yìí àbáyé ọ̀dìdílé yẹ yẹ́ṣọ́ kápẹ̀rẹ̀hu yà wà kàrẹ́ ìṣàpá à ọ̀yọ́ bọ́ ọ̀nà náà àbíyẹ́ àmì ayà yìí ọ̀yọ́ bọ́ wà hata anaba muhammad sallallahu alaihi wasallam anya anya na tugara na bidio muri kono aboyo abako bidio muri aboyo kweta aboyo sallallahu alaihi wasallam ako bidio muri ore kaya kwa kono no aboyo rani anaba muhammad sallallahu alaihi wasallam ene itinyi wo ono ene kakaye oyo ba ba aboyo yakaye dotu muri omo kakaye ka omuri ba si yo ni kono toyo amaye kẹmọ ayẹ bọ ọnà káyọ ayẹ ká ọmọrí ọmọ ni mẹyọ ojú tó kú ìkìyà náà ọyàn ẹni tó gara ní ojú ọmọrí báyìí ló ń sì lè kẹtẹ dánù. ọmọ yìí ló ń sì lè kẹtẹ ọ̀hẹ́ àdìka yẹ ìjọ ọsùn mẹta yẹ wọn lọ́sẹ̀ bá tún gá ẹ̀ yẹ fọ́ọ̀ báyìí ló ń sì lè kẹtẹ fọ́ọ̀rọ̀ náà ọmọrí ọ̀hẹ́ kakọ̀ ẹ̀ tẹ́lẹ̀. kwẹ́tẹ́ bá bẹ̀rẹ̀

ọ̀sánà wẹ́yàn ń sí ajúwọ́ yà ló àmà ní májúwẹ̀ rẹ̀ wà á nà májúwẹ̀ wẹ́ kára kàkà ní fún omi àkọ̀mí àwọ̀ ọgbọ́kọ̀ mi kàá sọ̀rọ̀ káà ní ajúwẹ̀ náà rẹ̀ yàn sí rẹ̀ ìjúwà àkàrà ètò yìí àyàn náà wọ́n sí rẹ̀ lẹ́yìn náà wọ́n sí rẹ̀. lọ́tún tó mú yìí bóyá náà wọ́n wáyé ẹgbẹ́ fún mi. dọ́mọ̀ rí wọ́n má ní ìdáhùn ɛne malaiku ɛne malaika omorihi la yastakbiruna an ibadatihi ɛnɛ ma mɛrɛ sɔ katɛw ino ihe ko omorihi wa la yastasiruna ɔmarɛ toa ɔma toa yusabbihuna al-layla wan-nahar ɛnɛ ma na mɔni ni omorihi tɛnɛ nɛ tɔ tɛra ho tɔ do la yafturuna ma komi omiri duwe malaika nini akoma yɛ kaya ato hɛ a ohwe ne na ato ɔwɔ imo ini omorihi tasbihu ɛdi ɔyɛ ti hɔ nini ɔbi tasbihu ɔbɛyi mɔyin ɔbi ɔbɛyi kakɛ subhanalahi subhanalahi lɛ ama ɛwɔ ni ase to hɛ ahi ase bi yɛ ato hɛ to yɛ dɛ nye ehe abɛ yɛ ama malaika nini subhanalahi ɛnɛ naa mɛ ɔnɔbɔ hɔ ɔnɔbɔ eto hɛ nini. láti ohun tó mú rí mi owó mọ̀ mú rí ká ẹ̀kẹ́ ẹ̀mẹ́ mà kò na àkànyọ́ mà kànyọ́ wáyé náà ẹ̀mẹ́ kàkàkà bọ́ tó wà bẹ́ kò mẹ́ bọ́ kàkà wẹ́ ẹ̀wọ̀n bọ́ ń bọ́ wẹ́ ẹ̀wọ̀n ẹ̀yẹ ẹ̀yẹ fà yà. dóòmù yìí bí wàá kọ́ wọn náà mi Il se ana so hwɛɛ yi sɛ ne suu baa ma ba ɔnye no ama mɛ kenne baazi dɛ kaka aa esɔn no na ɔnyɛ di omori adi omori ɔno rɛ maa ne nɛ esɔn no na ɔrɛ maa na ɔmɛ owó bɛɛ ne baazi dɛ na ahɛ kɛɛ baa ma ba ɔnye anya ama so hwɛɛ yi sɛ ne suu ɔbɛrɛ ma omori yi ìyìnbó yɛ kusu yɛ lọ so hwɛɛ wɛrɛ maa láti ohun tó múlẹ̀ rẹ̀. Òmùlẹ̀ máa wà báyà ẹ̀ nù. Túrọ̀ sọ̀rọ̀ ẹni ní kẹsàn-án ni kẹ́nyọ̀ bí na kàkànà. Wọ́n ní yọ̀n sọ náà ọ̀dẹ̀ kò bá júwe. Iná kan náà múlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ hàn. Lùwẹ̀ ṣẹ́ júwe ọ̀ kọmíṣọ̀nà rí mínísítà. Lùwẹ̀ sí júwe gọ́vọ̀nì ní ẹ̀rẹ̀ tẹ́párì ní ẹ̀rẹ́ nìyí. Nwesi chief president ne hele te pare ne pal uh, uh, uh, ini bi no ya. Government ne hele te pare government ha asan. Aba ya ye. Lati on to mori ni. Aju na wa ba si me, wa ba si hete yo mori ni. Jebe ho poni ka so ndo no no je ye

abanila naa bɛ domori ka kul ehonso ehonso mori se kae waka domori domori dɔ de ka kul kae waka ahayi dɔ ka fako kae waka a ka hanyara ne de yɛlɛ ne de yɛlɛ o mori yɔ ka ye قل ما أنفقتم من خير فالوالدين واليتامى والمساكين وابن السبيل أمري كبه وانتو أمري يوسي ماذا ينفقون هيرو دا ما بركة نغبن نه إن دوغبن نه هاي إذا بركة نه شغبن نه زي أكهل نه إذا بركة كل ما أنفقتم من خير من خير كاي وكاي

isika mendo iba ka eh, yasaluna eh, eh, ka e yange wonto omuri use ini peya ngure ona madha yufikuna ka sa hera na ka ke nezo gwe neze kun e wonto omuri kai waka ni mara ho omuri ore ka hasaye okay e, yasaluna abasa na ni sotul bakara yasaluna ka ni sharul haram qitalin fi eba he wonto omuri ise ini pa inú ọ̀hẹ́ olóòmúrí mẹ́yìnsì ọmọ mẹ́ ṣẹ́rù haram ọmọ ọ̀pọ̀ ẹ̀tẹ́hùn ní rájà zolkaida zolhijja ọ̀nà mọ̀hárà inú ọ̀hẹ́ ẹ̀wúrẹ́bà ọ̀nìyàn ráyé anyị ẹ̀nà olóòmúrí mẹ́yìnsì káyé yẹ́rọ̀ lè kúrẹ́kọ́ iná náà ọmọ ọmọdé yà ká ẹfún màmá nǹka yìí yẹsẹ àmúnáka ní ṣáàtù haramu ẹ bá hẹ wọn tún ọmọdé ìṣe inú wẹ ọmọ ní ọmọdé mẹni ṣìá mi kìtàlì nfi ìrẹkọ ẹkọ iná náà ọmọ ẹmẹyà kẹ kóòl ẹ wọn tún ọmọdé káyọwàkà káyọwàkà kìtàlì kẹbí inú náà amma suka mai lori ba ka yi ya sa nuna ka ya hausa kun ka yi waka ta biya nan hasan ya sa nuna ka alhamdu wani mai siri eh ya hausa yi nipo eto ihu ọrẹ ta to ice kun ka yi ka fihi ma ifimun kabiru ibi ibi rawurawo ọyẹ ni sẹ ibọ nọ na eto ihu ọrẹ ta to ice wa manafi lin nasi ìdára ẹ̀yìn ọ̀gọ́rí amfani amáyìn na lè yàtà nínú ìmú wọ́n ìfìmúhùmá àkìbárò mínàfọ́ ìhìmá ibi amáyìn náà ni ọ̀nà ọ̀rọ̀ atágú ní Amfani amáyìn náà nìyó o. àǹfààní amáyìn anaghị nínú múrí àkà ọ̀nà ọ̀bọ̀ ọ̀gù amáyìn ní choice ọ̀rọ̀ ọ̀gù amáyìn ní ẹ̀nà ọmọ dẹ́nu yẹ́kẹ́lì tàṣí ìrọ́mọ́ máa dẹ̀ gẹ́gẹ́ sẹ́sẹ́mi ní gọ́bìlì dọ́mọ̀ iná yà ní ọ̀nyẹ́wà dọ́mọ̀ ní rẹ̀ka yẹ e. wọ̀nyẹ́ sàánú mẹ́ka máa dá yóò fi kú nà ẹ̀rẹ́ ìrọ̀ àhọ̀wẹ̀ ń tó ọmọdé ṣe káyẹ sáwọ̀rọ̀ kẹ́ nà ẹ́ fi tọ́ ẹ̀ inú gbé nà ní kún iná yà ní ọ̀nyẹ́wà yẹ́ sàánú mẹ́ka ọ̀gá pẹ̀lá dẹ́kun pẹ̀lá yìí kún rẹ̀rẹ̀ káyọ̀ wákà kún ìlà áfọ̀ ka kà á máa bẹ́ tẹ́ umesire ile waone abi necessity necessity wakome anavete shoto hewa ahasaba wali dole kai e. yasa nuna kali la ahillati eba he wonto mori useka ini ko ohwe ana achi an sadu we do do da ire ọ̀pẹ́ ẹ̀kẹ́ni dọ̀yà dẹ̀rẹ̀ dọ̀kẹ́ wọn báyìí báyìí dọ̀kẹ́ wọn yẹ kóòrò dọ̀rẹ́ wọn kẹ́ wọn ẹ̀ e, e, rà dọ̀rọ̀ àjọyọ̀ dọ̀rọ̀ àjọyọ̀ ọ̀nà kún e, ẹ̀wọ̀n tó múri káyọ̀ wákà hiya mọ̀wá kéétu lè nà sọ̀ hajj. ọ̀hún ọ̀nà bàmá jẹ́ yóò mọ̀ ọ́ yẹ ọ̀yẹ́ sì yóò mẹ̀ yẹn hẹ̀ nìní yàtọ̀ nìní ọ̀rọ̀ sì yóò mọ̀ hajj ọ̀mẹ́ hajj

asama mori dada kai wayasa annaka lil mahidi ever ever na ho won to mori se ni po ino iro nyene menstrual period onyene kun huwa adam e won to mori kai wa kai en katom kai wa ka e ya ho se kai wa ka slot yon to mori ni ah bibi yasa aduna kave de ka vo veriri kun kai wa ka aka hanyara chochocho tẹ́lẹ̀ hàn yọ̀rọ̀ má bi ọmọ bi wà ibà sá àlàkà ibà di àmì fẹ́ ìní kọ́rí ibà ojú ibùdó wàtà dá ìdá dá fọlíẹ́ sẹ́jì ibùlí wọlé omínú bi la aláhùn ọ̀sọ̀lọ́tí ohun tó mọ̀rí nìyí inipa na ọ mọ̀rí hì àwọn mọ̀rí mẹ̀mẹ̀ bìdí àkàrà ẹ̀rọ àwọn kò mọ̀rí ọ̀rẹ́ kàkà káyọ̀ wàkà na ọmọrí ọ̀kà kà káyọ̀ wàkà ọmọrí ọ̀kà mọ̀ ọmọrí nànú nà tààrà ìjà ìyá mi mẹ́rẹ̀ ọ̀sẹ̀ inipa na ọmọrí hì fẹ́mi ní kàrí ọ̀nà ọmọrí hì ọ̀nà àgùrù wẹ́ẹ̀tẹ̀ tẹ̀rẹ̀ ọ̀kà kà káyọ̀ wàkà

ẹ̀tọ́rọ omúrí àkókò gẹ̀ lómorí kẹfẹ́ ní kọrí omúrí kọ ọ́nà àgbọ́nẹ́tẹ́ ọ́kàkàí ọ́nà mẹ́kàí ó tó omúrí náà nǹkan káyé wákà àgbọ́bà sọ́gbà rọ́ọ̀kà anyọ́bìnà kàkànà iná àtẹ́fọ́ omúrí ọ̀rọ̀rẹ̀ yánẹ̀ asọ́gbà rọ́ọ̀kà yẹ anyá náà lọ́kẹ̀kùrú gẹ́ na gẹ́rẹ́ omúrí asọ́gbà rọ́ọ̀kà na náà lọ́sọ́gbà gọ́bà na gẹ́rẹ́ omúrí yìí yàkùnkà wọn sọ tí ọmọ rí bí lọ́tọ̀ tí ọmọ rí nílẹ̀ àhànyàwó ní kẹtọ̀tọ̀ láàbá máa bọ̀ ẹ̀yà ahò òsè káyọ̀kà ẹ̀yà ahò òsè káyọ̀kà ẹ̀yà ahò kàdára wọn ní ayọ̀ náírà wọn ní ẹ̀yà ahò òsè dẹ́ ọ̀pẹ̀ ẹ̀bá àbọ̀ ọ̀yẹ̀ káyọ̀kà mẹ́rẹ́ dẹ́ ọ̀pẹ̀ náà kó ẹ̀yà ẹ̀yẹ sẹ́nà lọ́tí ohun tó mọ̀rí nìyí a máa sọ jọmọ̀ ẹ̀ọ́ka yìí àbábẹ́ bùlẹ̀tà máa ń yé ọ̀yí ọ́ àbábẹ́bùlẹ̀tà máa ń yàn sí fọ́n ọ́ ẹ̀yìn sọ́nù mẹ́ òwú dó mọ̀rí yìí àbábẹ́bùlẹ̀tà máa ń yé ọ̀yí ọ́ ọmọ náà kéè kà ní ọ̀tá àpáni ọ̀dìkà yìí ìrì ọmọràn ìmùkọ́rà nàbì náà rọ́ntọ́ nìyí ẹ̀yìn sàṣà tàbílíkì rìsáàlà ẹ̀kútú ọmọrí yìí ọ̀rẹ́ bẹ̀yìn ní ọ̀rẹ́ yìí ọmọrí yìí ẹ̀kútú ọmọrí yìí ọ̀rẹ́ bẹ̀yìn ní ọ̀tá àgbàbí ka kútú ọmọrí yìí àbọ̀dà ká ọ̀tá ẹ̀yìn sàṣà wàláhì làbí ní ẹ̀yìn wàláhì kozoro kaye vatala tore ma kurigem eh ma man ma ma evado evado ana vatala ya vama ha ana vatala ho Abu Bakar ana sayyid al-awliya radiyallahu anhu ana don to muri rasu on to muri be sha takene ọmọ tó mọ̀ ní káẹ́kọ́ náà wọ́n ní pápápá náà wọ́n jẹ́ náà ní ọmọ ní náà ní ọmọ tó mọ̀ yìí wọ́n kàákà yìí inni la amanu makarallahi walau kana ti dariji layya fil janna o ko o de ya hana n yɛrɛ maa ni ina janna dɔw fɔ o ye hɛ aya maa yi na tɛ. umar ɛɛ sayidina abubakar abubakar ni sadiq rọ́bì ọlọ́hà ọ̀nà. àbí ìsọ́ntún nira mẹ́ ọ̀bìkà yìí ìrìn ọ̀nà òmòrí sì tó tu ìwà kẹ ẹ̀sẹ̀ wà kótó ẹ̀ náà ẹ̀sẹ̀ kótó ọ̀ta. ìsọmọrí rẹ̀ kọ́ ọ̀bọ̀nà. màálẹ́ká ìlẹ̀bẹ̀lá ẹ̀yìn fún ìrìn àmọ̀ sá báwọ̀ ìkùkù. Muri Allah baya yi. Muri Allah baya yi. دومري دكاي واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون ìjọ́rí àyìn lè hó se ní pàdé omori fẹ́ inú ikọ̀rí ọ̀nà omori ọ̀nà ọ̀gọ̀rọ̀ wẹ́tẹ̀tẹ̀ omori ọ̀kà kàkà ẹwàkà ama ọdọ mori na taara dọ ọsẹ kaka yi maa gọrọ wa ojibu dawata dae ida da an oni ona omori oni tuohi ọdọ naa ahịa ni dọ tọnu bon oni toro n'ohi ijọ ọhịa fọlẹ ẹsẹji ibuli wọlé ominu bi la allahu ya shido alimam alhassan albasri rahmatullahi alayhi. Ake, iban wajen, puru tajin, inú ìdúró yà bá yà nìka ọ̀nù rò kọ́ yàrá yìí òmùrí ẹ̀tẹ̀ dùn náà pàdé ẹ jẹ́ màmá ká ka nà nkà yìí kàdí pàdúwà yà ọ̀bà ẹ̀yìn nù nìkan o kàdí pàdúwà yà ọ̀bà anaba muhammad sallallahu tẹ̀ yìí rẹ̀ kú ẹnẹmẹ ẹnẹ yóò mọ ní ẹnẹ kẹsàn án amẹjẹ àwọn àgẹ àrùn. tó mọ ní. tó lókè mà dúró ẹ̀yọ̀ mi kó bá máa lójú rẹ̀ kọ́ àrùn. ìdínúbọ ẹni rẹ̀ yìí tẹ̀lé sẹ́kúrẹ́ sókà ní sọ́mẹ̀ ọ̀ní ni and if you are all other do again eh ni be ma yara ijene na lọ́tún tó mú nínú tíyẹ́ sọ́lọ́pù náà mẹ́nu ọ̀n tó mú nínú àkàdúwà ní ọ̀tọ́mátìkì ọmọ rí pín díwí ìgbòdọ́kà gbàdúwà ẹni wọ́n tó mú rí àṣẹ ìpá ìrọ̀ òbídó orí jùlọ bọ́ sí súnmù nàṣẹ́tẹ́ alimama hassan basri ọdịnyama ni tụọ na nkata tu dọka obere ndị pịa omori ikọ ma na nkata dọka hụ alimama hassan basri ọnụ ya rawa wọbụ ọnụ ya rawa wọbụ dị nya ọnụ ọrụ katị tabi ụlọ enyem tọ saa ebe yi na ẹ ẹ abitabi dɔbɔ ba bɛ di ɛni taabi hɔn ɛni ni tɔ asaabu ntomori yi nɛ ɛna aka na aka obi na na ɛni nkɔta baka hɔn ɛwɔ mɛhyɛ bi ɛwɔ n'aka kɛ wɔyɛ odi bɔlmɔ tɔma ɔno ne nkɛtɛ otie ketu mi tu a kɔ wɔn na àdìgbò na kùsà dúró hùn ní èkó rẹ̀ ẹwà ṣe ihe ọmọdé àkọ́kọ́ ọmọdé ẹ̀wẹ̀ tó èyí ànàlẹ́lẹ́ àmọ́mọ́ ẹ̀yìn òun ní ìhòòrò ní nkata ọmọdé kàyé ọ̀ọ́kọ́ ee ka ọ̀zọ́ ìgbà yọ ọ̀nà àbáwá yọ ọ̀nà yẹ wàrà ihe ọmọdé ibẹ̀ bẹ̀rẹ̀ ihe ọmọdé iyọ̀ ní kò mórí ọ̀nà rẹ̀ dẹ̀dù ẹ̀ka wọ̀ inú ọmọdé ọmọdé èsì tú òyìnbó rẹ̀ sílẹ̀tì tó mórí òjìbù dáwàtà dáì ìdàdà ọ̀nà mórí oní tó lọ máa yọ lóòyì ìdàdà àní ìjọ ọyọ ìjọ ọyọ ndó mórí èjì lẹ́ni ee eh, ọrụ maka aka alaka na ibrahim ọka ahịa n'ọka ee eh, hasbi ee eh, hasbi bizu ali ilmuhu bi hali ee lala na ibrahim ibrahim ọka ahịa n'ọka ee hasbi bizu ali ilmuhu bi hali ji malaka ka aka malaka ji ka ee ịrụ ọtụtụ na-eme nwa na enweghị obodo ịkọ ọha A na ibrahim ka ee ọ̀yẹ́ inú mọ̀rí iye ń kẹtọ́ ní ìyẹn náà ọ̀yẹ́ náà ọ̀họ́ nílé ọ̀họ́ nílé láàyè muhammadu rasulullah sallallahu alaihi wasallam anabi ibrahim ọ̀yẹ́ náà fi ìyó àfúfọ́ wọn mẹ́mẹ́ dóyè pẹ̀tẹ́ ọ̀bìdí ọ̀bìdí challenges sínú ọ̀bìdí àwọn kàtà ẹnu lè ní horo agùbá ní ó mori bi báṣọ òkò ní òtínyẹ mára kọ̀nà ó ní òtínyẹ rẹ̀ kọ̀nà rẹ̀ kọ̀nà kàwọn yìí lọ nìyí na gẹ́rẹ́ òmòrì ọmọ akọ̀nà rà sílẹ̀ sọ̀rọ̀ ìlànà gẹ́rẹ́ ibrahim mọ́nà tọ́rọ̀ ọ̀rọ̀ ìsànlẹ̀ ibrahim ọ̀rọ̀ ẹ̀ báyìí òbí yẹ kai da kai anyama ya onyara titunus umono anyama hi anyaba with the president na ya bo keba ana ya titunis dola kwani tunisia bo kai ono ye rawra wana ina kore tunis no mabo ko ba se pakwa o ba shepu anebe kai e, awura madam abiba ɛnna naa wɔhwetɛ kaa mɛ kasa nyom asabo mo kɔrɔ ɛhɛ ɔmaa mɛ kasa bo mo kɔrɔ ani daa mɛ ka i mean ɛɛ uh, products ɛsɛ wɔrɔ kɔ ɔtɔ hɛ ina kora ɔkokoro tɔ hɛ ɛɛ dɔw akɔ afa ne kora go ka yi ɔnɔ yɛ ɛrɛ ɔrɛ wɔn nan ɔbɛ paasi pato wa dɔw ka yɛ ɔkɔrɔ ɔhɔ ɔrɔ lɔrɔ yɛ anka yɛ china mɛ da koko mo ni nyinaa yɛ mɛ kaba china na yɛ kuda yi sɛsi dɛ yɛ ɔrɛ tunisia ekuroko omori ekola sara ọtọ dị dịzọ maanị dị dị maanị china bụ ndị tunisia ha ma lati otu omori sọ ọwa ihe ọma ya nọ ni jee kọman ọwa ka agụ ka ẹwọ mọ ya ọka ana mu ya na òhì ọ̀yí kẹ̀kẹ́ náà ní president bí o ti rẹ̀ ẹ̀kẹ́ ẹ̀ wà pọ̀ ọ̀ká àbẹ́yẹ̀ ètú òyì àwọn òyìn náà alákà àbẹ́yẹ̀ ètú òyì ayẹ̀rẹ̀ ẹ̀kẹ́ ọ àbẹ́yẹ̀ ètú kẹ́mẹ̀ wọ́n hùn lórí lọ́rọ̀ pa ọ̀rọ̀ yé rí ẹ̀ láti òtú omi fún un ọ̀rọ̀ àṣà òwò wájẹ ọ̀sẹ̀rẹ̀ amẹ́ka dọ́kàtó ahɔkuba si yie oni na ɔmɛmɛ a abara hɔ ahiri ni ndị ni deɛ dɔka ɛwɔnara ɔmɛ osi omori mi venu ɔmɛ osi mɛlaiko mɛlaiko omori ɔmɛ osi mi venu ka yi afuriki bɛ oniri tso divi ɔdi nta di ama ọ ɔdi oniri tso divi doko taya na omori si nri awɔri ịba ire yɛ fụ ya ajo halabi na amanụ kutiba aleikum siyamu.

don't be pay different from them don't be pay tó nkọ lọsẹ la ba lọrọ la lọrọ la ìjà òwò ọ̀nà ọlọ́wọ́ mẹ́ ọ yí consequence sáà ọ̀ yẹ ọ yẹ seven seven back hammer because ẹ yẹ ọ̀dọ́ mi dé mi ka àlè ti yẹ ẹ there is settlement ìjọ mi rẹ màá mi mẹ ọ yí so jẹ ọ yẹ kọ mi jẹ ìjọ ìnàgẹrẹ ògbóni yà. wankaye wana afetaye anka sababu luhudud ama teteye lakaira yarini yeye daki wani kuntu muri ono ogo ogo non yeri yeni mwe mekeka au mana ye ana me ni ni inu afton to muri yanu in the modern period na ayi kama in the whole world ni ina na ni scientific period in the i mean computer age Of course, computer yɛ gya ɔyɛ petrol maka anka ni computer yɛ gya ɔyɛ ni petrol petroleum silatu ntɔ mori nyini. Isafi na ha ne ba ɔde ka ye asoma kaka ne Ibrahim ama ne ka ha no omori yɛ du yi ka anya ne wɔn ara to wɔtɔ gya na omori dipa ni na omori ɔno wa ayɛ ni yɛ omori si ha omori kenya na omori ha omi tu ha omori ọkifanilayi asina olùhosina fàyẹ náà hòbẹ ha ìrìhàn dòdòdòdò rẹ àná omori ọdún síta ni nne àrùwá àmàlẹ lọrin nne ìjẹ àkọ àkẹ ìjẹ ìhàn ní sheikh kamal din rahmatulahi alẹ ìhàn náà wọn ní asima ìgbẹ̀bí fàdíláyì asima olùsina wàlíláyì asima olùsina fàdí ọhòbẹ ha dọ́kà ààrẹ kàyé ìnirẹ̀ wọn mọ̀rí mọ̀ntákìn almọ̀ntákìn ẹ́ omori ẹ̀ náà hùkónú omori ẹ̀ náà ṣe àárẹ̀ ọ̀rẹ́ jòjó ìṣó òkònú lẹ́yìn rẹ̀ kọ̀ọ̀rọ̀ ọ̀rẹ́ hàn ọ̀dà dọ̀ kankan ọ̀rẹ́ apple mọ̀ntákìn ọ̀rẹ́ mi ní ìwé yẹn àní náà small náà ìbùsùn náà yẹn lẹ́yìn rẹ̀ kọ̀ọ̀rọ̀ kankan ọ̀rẹ́ abdul mumiti almumiti omori ẹ̀ náà wà lẹ́yìn rẹ̀ kọ̀ọ̀rọ̀ ọ̀rẹ́ bá ọ̀nà المميت كويس أصلاً إني هذا هو مريء المنتكب والله إني هذا صلاة الجمعة شيء كمان في بكاء وأمازي وأما يا منتقم يا منتقم يا منتقم يا منتقم يا منتقم ومن شك دكمري إلى أمني أنا مهي أنا واسم وايد أنا دوس ميزين أكيد أنا مريء أنا الله أكبر ìzọ́nà nǹkan wàlíláhi lásìmá olùhùsùnà fàdé òhùn àmọ́ mú tàkí mọ̀ wọn àrùn wọn ní àrùn ètè àrùn àkàtẹ́ wọn ní ìdúró dídí ẹ̀sẹ̀ mẹ́ ní èsì tí ọ̀rọ̀ ní èlé ọ̀rọ̀ ebe bẹ̀rẹ̀ wọn àwọn mẹ́wàá rẹ̀ lè mí ẹ̀yọ̀ wọ́n á ní sùúrù ẹ̀sùn lè wúlé n'isa sánú láti ọjọ́ mú yìí kàbá níbi omori èédùn tún ní sá ẹ̀yà náà àpọ̀tọ̀ ẹ̀ ẹ̀yà náà àpọ̀tọ̀ ẹ̀ bẹ́ẹ̀ yí lọ́tún tó wù ú. àmì omori òsìrí ẹ̀rù náà kẹyẹ ọ́sí rẹ̀ mú náà dà á mẹ́wọ̀ rẹ̀ wá yóò kẹ́tù nìṣẹ́wé nìṣà lọ́wọ́ wọ́n sá mọ́ náà. lomori àṣẹ mọ́ ẹ̀ sáyọ. kàwé kàwé and iri never ma baba bi dama ma mere ya umuri ba ma sire ma yewa ene nyire metetere ama ho mori be meso kata ure ilo to la ba ira son na je we zikiru kata ure ita yo ma ave ne muzeka ala kama na ma ka na ma kata ni e ene kukuri pana na avo kata ije kora abiu zan ore misiu zan or misuse the privilege. Láti ọ̀tọ́ wọlé ní ìsìn. Àpá àwọn àṣẹ yẹn ìwé ìtúlé ní mẹ́wúrẹ́ ọ̀nà náà ní mẹ́wúrẹ́ nìsá. Wọ́n mẹ́wàá. Ẹ̀mí mẹ́wúrẹ́ nìsá. Bẹ́ẹ̀ ni nísá yìí, eré ọmọ ọrọ̀ àdàgí tawhid, ọrọ̀ àdàgí eré ọmọ ilé yóò mórí pé ọ̀rọ̀ lẹ́kọ̀ẹ́tẹ́dẹ̀ yìí nísá ọgọ́m. Kọ̀sùwẹ́lẹ̀ ní kùtúrò mórí.

faliesta jibuli omori kaye amma enere sede enere wo uchuru na omori yo so na omori ihe iri na ere me ere uchuru na omori wali yomi nubi de ya de de nere do yo omori hi la allahum yarshudu o we sabo zai ya ba omori na bo shudu ye amen amen ana omori mesi ye in kaye on yara chochocho ni ilo hinoyan on no katana domori daka nika yi lauka na fi hima alihatan illallah la fasadata fasubhanallahi rabbil arshi amma yasifun la yusalu amma yafalu وهم يسألون أم اتخذوا من دونه آلهة قل هاتوا برهانكم هذا ذكر من معي وذكر من قبلي بل أكثرهم لا يعلمون الحق فهم موردون لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش أما يصفون أمري أكا يعني نيوم أعني نيوم نوثا إلى ستة إلى تيزة تنسامة إلا الله أبدا ما نومريه لفسدتا تسامو لتبني إنجوها تسامو لتبني إنجوها Ise ni hina ni do duha abe ne hina mu ne ne hina ndo du ha ise ne hina ndo du ha sama no bata sa ete se no bata de du ha na tonto wuri ni la fasadata fa subhanallah rabbil arshi amma yasifun oni ni na no mori ono mori ananya la arashi amma yasifun e wo no mori e ya shaju e o ko me de ya shabi mi yo mi e wo no mori ono mori ono ne preserve ɛha yɛ no ne asɛm na a ah, ne ma ma hyɛ wa wɔ la yusalu amma yaf'alu omori kebe ma hɔ no se amma yaf'alu ini sɔma ma na kese ba dɔn na wɔbɔ mɛ wɔn yusalu ɛyɔri e hɛ no na omori bɛ ewu se ana hɔ na kese do ma na bɛ ne de sọgbà tuntun ní ní ọ̀dọ́ bẹ́ka yìí sayyidina ali radiyallahu anhu wa karamallahu wajhahu anya nore ni witu odo ka ne ka ya amira almu'minin ma hewa odo joko murini ayuhibbu rabbuna yusa ayuhibbu rabbuna an yusa an omori e bo bo ne zo omori e ka ayo ne ne nísà iná lè dọ́kà yìí afayúsọ rọ̀bùnà kọ́họ́rọ́ máa yí jẹ́ àánú yóò mú rí ibi òkàtàkàtà lè ka yìí uchu mú rí ẹ̀wọ́n tó yọ àìdẹ̀ láti ohun tó mú rí nù àbẹ́fẹ̀ ní ìrìn ní rẹ̀ yìí àkídà Aba lọ́nà dọ́kà yìí ara àìta ìmà náà ní ẹ̀lùhùdá وما نهني وما نهني الردى أحسن إلي أم أساء دوكا هي أو علي كايو ني ديري إما نا إما نهني الهدى أمري أويو يوني كسوني بروتروزو بورو وما نهني الردى lẹ́yìnkì òzòvíwù òròdí hàlákà ẹ́ ọ́sì ọ̀nà ọ̀sọ̀ ni bọ̀rọ̀ tó rán àhàsánà ìlẹ́yà àmàsá ìbìlẹ̀tẹ̀rẹ́ ọ̀mẹ́kọ̀ọ́ ni wọ́n àbọ̀ àbíbílódìwì láti ohun tó mọ̀ ní ìyẹn ẹ̀sùn ní ilé mú rẹ̀ mọ́bà ní ọ̀rọ̀ àti bá àkàfà sáyé náà lè dọ́kà yìí ìmọ̀ náà aka kọ́kà ọ̀kọ́dẹ́ àsáà àdìgbà ìgbà anáwọ̀kọ̀ so ọ̀ọ́sọ̀ ọ̀rọ̀ àmìgbò dìí kàwẹ̀ wẹ̀ ìmọ̀ náà aka fọ́dìlà hu fọwọ́ fọ́dìlà hu yóò tì í mẹ́yẹ ama abo banya ne ubanya na omori hi oyi o na ɔse o ubanya ne ubanya ne ɔno na eyi eyi ɔse ɔno na eyi eyi ɔse ama e ɛyɛ ɔbɛrɛ sɛ ɔbɔ irimi irimi irimi ansa na wɛrɛ irimi kɔsɛn na wɛrɛ ma na ansa kó ɔba zi ebi omori ni ɛpɛrɛ sɛ ɔwɔ ɛfɛrɛ ali. كرم الله وجهه رضي الله عنه إذا ما هي حكمة بنما نقول لفهم إتو يبورو أو يبورو فما نقول يا رئال رضي الله عنه وكرم الله وجهه أوكي إما نأكا تبي أبطل بيا وصلنا تتربيني إما نأكا وفي إلمي ولا ما أنا ما ملمي بلونا نون نو يا تدو إريكا آآ كومولي يومي كدرا بساسا يومي

wọ́n ma na ìláyà amàsá mọ́ òmòrí bá mẹ́fẹ̀rẹ̀ kọ́ ní láàbọ̀ ọmọ ya na aka ha haka àbí ìzẹ̀ẹ̀zá ọ̀ ìzẹ̀ẹ̀zá ọ̀ ó yí òun lọ́wọ́ sí ìzẹ̀ẹ̀zá ọ̀ na aka fàbílà hụ ama ahụ bá nyàmù ubanya na omori oyi oni tohose oni fawo afadulu ubanya na omi ni ọna nyine yudi man yasha oninize ya ọsẹ ni banguna ubanya omori lọtọ tó omori zọyẹ fẹjọ omori ahụ ogun omori abayi ogun ahụ ẹyọ mẹlẹwẹ yóò mẹrẹ láti ọ̀tọ́ mọ̀ rí ní ẹ̀lẹ́yìn ọkùn yóò ṣúgbẹ́ ndó mẹ́ta dọ́ka ẹ̀rọ mọ́ ní sánìyàn ẹ̀mẹ́ta bẹ́ẹ̀wà kẹsànìyàn ọmọdé ní àfẹ́mẹ́ ìjẹ́ wà á gbáṣẹ́ ọmọmọ mọ̀ mọ̀ ẹ̀jẹ̀ ọmọ ní sánìyàn bẹ́ẹ̀wà stọtù tó mọ̀rí nìyí. anáfẹ́ mìíràn wọ́n fi káyé omori orí èsù tún nínú ni wọ́n sábò yìí omori polo kẹ̀lẹ́. stọtù tó mọ̀rí nìyí. anabi ni ìdí màmá nílẹ̀ anabi ali rẹ̀ allah hanu ìjọ màá ní bùsọ̀rọ̀ nìyọ. Eh, dɔk kaa fɔ ɔn ka ye la ala baya alu ɛdɛ ma eh, hɔn mori yuse kisɛ dɔ maa ni mɛ wɔn kun eh, omori omori ale musa ale salatu wasalam omori mɛ tsɔ kɔ nabi dɔbara biri ɔka yɛ dɔmori sata ɔra ane musa aya ma ɔbia tɛtɛrɛ kɔ omori na ina ba ne bɛ omori yi ɔne bi lenyi ina ehɔ omori nsu rɛ aya ma ɔbi kɔ omori na tɛtɛrɛ lɔtɔ kɔ omori ni ane musa dɔka yi alahuma ewɔ omori yi ina karo gona avi mu omori yi omori yi rawura wɔn lawusi ta an tutɔ a lawutɔ ita. wesi ka bɔ asaasaw ba asaasaw wesi ka bisasaw yɛ asaasaw e ba ba asaasaw wɔlɔw si ta ala t'o sɔ ma o si ta wesi kasa wɔ mi ɛna e mo wɔ mi wa an ta tuhi e ba an tutɔ a ɛwɔ mo ni ba yi wesi ka saasaw wa an ta fi nani ka t'o sɔ ɛhɛma yɛ wɔ na ala ale yɛrɛ wɔ mi fakɛ gba ha ba yɔrɔ ɛrɛ yɛrɛ mɛmɛ ya ni ɛwɔ mo ni.

omori ọrọ ahịa kama nye nwere mgbanwe ọbụla aka ka ọ dị ama aka akwa na ọrụ abete ọ na-edete awa yoruba anyị aka nka ya ma nna adete iri ananya ọrụ lọnyere ka ọda na bee ka ka aka anyị ba na gị anyị mmemme ya ọka lọ́tọ̀ tó wù yìí ẹ̀rìsì ní ìhọ́rọ̀ náà ni o àpàrí ní ìhọ́ ni o àbí alákọ̀pàrí ní ìhọ́ ni o alákọ̀pàrí alákàn pé kọ̀pàrí ẹ̀yìn sọ́nà rẹ̀ mi ò kọ́ sọ́nà bá gbọ́ tẹ̀ jẹ́ máa yọ alákọ̀pàrí ọ̀nà ahàrẹ̀ nkà ya ka awo sɔre e ka sew didane ɔka ye ɔkana muhammad tó maa nyi bɛ yi wɛsɛn sayi ka ɔnumɛrɛ wa wɔɔbɛ ije o tijɛ n'o wɔ sa sa yi wɛsɛn seyi b'a yɛrɛ kɔnɔ bɛbɛ lɔri maa nukule yi yɛrɛ k'a bɔ lori alo seyi b'a yɛrɛ mɔni yɛrɛ ka ayɔ ka ɔlɛ sɔlɔ ɔlɔlɔ ntomo yi lɔkɔ mu lɔlɛ sanfɛ ɔkuna bi la ka yɛ la lɔrɛ wɔ lɔkɔ lɔkɔ ɔlɛ ntomo yi lɔkɔ n'o yi lɔkɔ ɔlɛ ti nyɔ ko lɔrɛ kɔ ɔyɛ kɔ lɔkɔ ɔlɛ ntomo yi lɛ ahụ dị ka ịnụlọ ụgbọ elu nke omejọ ka ha ịkapụla ya kacha n'ụlọ ofe banyị ọdụba n'ime ofe banyị bụ ofe onwe ndị ọmụnọ na-akpọ igbo abụrụ okwu oyi ọnụ oke ingilish abụrụ okwu oyi ọdụ ọla ka ụkwa alịbarịkọ ọla ọhụrụ apa echeche muhammad kẹ́kọ̀ọ́ lọ kẹ́kọ̀ọ́ mórí ọ̀rẹ́ rọ́ọ̀tàn owó ìṣòwò ọ̀rọ̀ọ̀tàn kọ̀lọ́rọ̀ àmì sọ́bọ̀ ẹ bà wọ́n rẹ̀ ààrẹ kọ̀ọ̀lọ́ kẹ́kọ̀ọ́ owó ìṣòwò ọ̀rọ̀ọ̀tàn kọ̀lọ́rọ̀ àmì sọ́bọ̀ yọ́nà ìṣe na umar ọ̀run tó mórí ẹ̀fẹ́ sábà àwọn èsì rẹ̀ ìjẹ́lá ìṣe na umar ti rẹ̀ kàn wáyé lórí ti rẹ̀ sọ̀tọ̀ kàkọ́ mórí ọ̀rọ̀ọ̀tàn lọ yẹn wọ́n ti ṣe ìṣe umar ọ̀rọ̀ àmì sọ́bọ̀ ọ̀dọ́kà àbú omori ọ̀rọ̀tàn ọ̀rọ̀ muhammad akáyé ṣèkí ìtùbàlìkánà wí ọ̀ka ilé ojú olórí yà àwọn máa ń ṣe yọrọ ayé òlẹ́ni ojú òlọ́ ka ilé olórí yà ilé ojú olórí yà ilé mẹ́kà wá kẹ́kà aṣáájú wa ńlá ilá ilá wa wá aṣáájú àná muhammadu arúgbó Ọba kaka owó sunu lọ́dọ̀ kan lọ́dọ̀ lórí ìyẹn. Ọba ọmọ àlè ka ọba ẹmọ ẹdẹ ní sẹ́gbà lọ́kọ̀ fún ọba. Agbábọ̀ òun ló sọ̀rọ̀ lábọ̀ òṣèlú àbáyé. Àárẹ̀ ọmọ ẹ̀yà ìtẹ̀ nàn, ọmọ ìmọ̀ àlè ẹ̀yà ìtàn kwa ko ma ne ji tena kwa da ka ka ko ko muri na ka bo weye ko muri na ka bo weye sai bai ma na ka waye sabe do ye wa inga ki la je ko ki ma agwa bụ ọzọ akwụkwọ akwụrụ ka agba agwa ọlụlụ na ya ọlụlụ ọhị agwa bụ ọrụ ihe ọrụ ịtarụ ọrụ na akwa aje mehụrụ aka dịka ma na ahịa na na ahịa ụlọ ụka wa ya ahịa omori ọmị ahịa omori ọmị ahịa omori ọmị akbar. Hmm. akbar. Ahora ni La ilaha illallah muhammadu rasulillah máa ká agoba nfààná náà lè nyínyá ń sè hó nan wàá yẹ ká wọ yìí bọ̀ èyí ọ̀nà ọ̀dọ́ màá ní ká bẹ́ẹ̀ rẹ̀ bá yín sùn fún mẹ́ẹ̀ yìí zọ̀ ọ́n náà yà mystic fáà bu ẹ̀kọ́ ìjẹ́ èkó mórí náà gbogbo ìrìn ọ̀nà mi màá nà ó tún tọ̀ bẹ́ẹ̀ rẹ̀ bá yín ẹ̀kọ́ ọ̀nà mi mẹ́ẹ̀ yìí zọ̀ ọ̀nà bá jẹ́ ibẹ̀ yìí. àgùkọ mórí kàyé ìnà sámù á والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا إن السماء أطعنا نمسوره أبسو أبنكنا هو زكاير أنو أمنيا سمتوا àbálà àbálà kúmúkúmú náà ayé bàbá náà òkè péjì jọ abákísí ọlọ́nà abáká abákàm abákísí èkó èkó jọ. ẹnu àwọn ọ̀nà tó mọ́ lóòsí pé yìí ní ìpè títù ọ ẹwà bọ́ ọmọ ọmọ ẹ̀bọ́ yìí lọ́dọ́ ká bọ́ sí rí débi ètò yìí dààmú sí ọmọ rà báwà bọ́dẹ̀ ní kíkọ nílé. láti ọmọ kaka astagfirullah wa atubu ilayhi ẹbẹ wa kaade ama wò tunu tọ eji wò tunu tọ so mẹẹ zọ so kae zọ mẹẹ sọ bẹ mẹẹ yóò mọ yìí fa sinatu o tó mọ yìí mẹẹ sọ bẹ bìrẹ yóò mọ yìí ọmọdé ọmọ bá ọba yà báyìí nínú ẹ ẹ sinatu o mọ yìí nínú. ìyẹn sọ láti rẹ̀ tó lórí nìyẹn tìyẹn sọ láti rẹ̀ tó lórí nìyẹn tìyẹn sọ láti rẹ̀ náà nìyẹn sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallallahu alayhi wa sallam. ahara mbotukwu wa inyo nshomori Omúrí ọ̀nàwọ́ ìkáyà ń bọ́ sí mẹ́yọ̀ pẹ̀lú. Akàlúhù èkòrí yìí yẹ pẹ̀lú. Nàtìntò, àbíyẹ méhì náà yọ náà ìjọ́ náà kọ́kọ́ ya lọ́pàá yóò kú ni. Omúrí ọ̀nàwọ́ sí tí láti ẹ̀jìnà tẹ́wà ọ̀nà. Láti ọ̀nà ọ̀dọ̀ ọ̀gá tí àbá ìfìtì. Àmì suna cin to muri mu kinya salatu na men to ya kuriri me wure oni a nabi musa a ho muri use annabi wure no to muri ira me me pa di ara kisho no ne don pa me ba kare sebe ka ye ba me ye sebu ala ni no ne ye wẹ́ẹ̀ni hùsì á ní níràgọ́ náà akọ mẹ́dẹ́ ìtọ́nà wà lẹ́tẹ̀ rù. láti ohun tó mọ̀ rí mi wẹ́ẹ̀ni hùsì ọ̀gá ẹ̀yìn sọ́ọ̀bì pẹ̀lú àmọ́fà fáyà ẹni ni amin láyé sẹ́lò àmà yẹ fàálù ẹ̀dẹ́ máa hó mọ̀ rí ìsèkí sẹ́dọ̀ mọ̀ àmẹ́mẹ́ wọ̀ hó yẹ sẹ́lò ɛyà de hɔn mori bɛ wuse ka sɛbɛ do maa nimɛ sɛbɛ do maa nimɛ wɔn mori yɛ ka ye ami takadu min dunihi alihatan kul hatu burhanakum hadha dhikru man ma'iya wa dhikru man qabli bal aktharuhum la ya'lamuna al-haqqa fa hum muridun omori ọkana hẹni ẹ na adé sọfà ẹ na ewu omu na omori yìí ebara ori ebara isane na heke kul ha tubur ha na kum e wonto mori kai wa ha tubur ha na kum sive nuve ne ne vime one ne sive hujja ama se do ko mori odo nwe ika ma ne ne ne shobe ne ne ha ba dikiru mamma iya alquran no ne ọmọ bọ̀ọ́yì mọ̀ọ́yì ọmọ bọ̀ọ́yì tamayì onímọ̀mọ̀rì tiẹ̀ tẹ́ yé mi tọ̀sánná yẹ pèmí ẹ̀ má bẹ̀rẹ̀ rẹ̀ ẹni ká yẹ àṣà ìkejì yẹ ọmọdé ọ̀nìyàrá pèmí pèmí tòdì ẹni ká yẹ ọmọdé fún mi kò nyẹ́ra bá àṣà ìkejì yẹ ọmọdé ọ̀nyàrá tọ̀tọ̀tọ̀ wọ́n kíkiri máa ń kàbílí ẹ̀ma náírà rẹ̀ nínú òhìá tá a bótú pìtì ama mẹbi náà rántó nílẹ̀bá ká iná rẹ̀ abánumọ̀nyára ẹ̀jẹ̀ wúlò ọmọ ibi kan hìí owó mọ̀ tó omori kàkà yìí wọ̀dí omori kàáyọ̀ ọ̀kàkà tà náà rẹ náà kàmá yìí rẹ tiẹ̀ tẹ́ wa. nọ náà bá àwọn ènìyàn náà ẹ̀ síbi náà ọmọ ọmọ ọbẹ nìyẹn síbi náà ọmọ ọbẹ ṣọ́hún náà kọ̀rọ̀ àdìdẹ́ tẹ̀lé ẹ ọ̀rọ̀ ẹ̀tẹ́ kàńtà náà níbi pàdánù ọmọ mo ní tiẹ̀ tẹ́yà níbi lè yìnyín ọ̀tún lè yìnyín ṣọ́hún náà ní wẹ́dẹ̀ rè kò mo ní oṣù lè títẹ́ ka yé àti sọ́sà ọgbó ọ̀fọ̀mílẹ̀ mọ́ mọ́ wọ́n rí. bẹ́ẹ̀ akisẹ́rù ńlá yà lámú nà láhàkà fọ́hùn mọ́rìdùn ọmọ rí ọkà yé ọ̀rọ̀ ọ̀rọ̀ náà hẹ́ni ní láyà lámú nà ɛnna yi rɛ yi nɔ majority la ɛyɛ yi rɛ ɛyɛ ɛnna yɛ la bɛ yi rɛ yi fɔhɔn mɔɔre do de ni jesi de sere ma tawhidi de mare ma ke tawhidi de mare ma kɔ iye omori tuni konyara ɔnɔ oh, ihe ko omori tuni konyara omori ɔha ihe ɔnani omori ɔha ihe ɔnani amin amin omori ɔka yi. متخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولا على بعضهم على بعض سبحان الله أما يصفون عالم الغيب والشهادة فتعالى أما يشركون ما اتخذ الله من ولد أمريكو نوموزي وما كان معه من إله ọmọdé kéré ní òyìnbó àsámẹ́ wọ́n ẹ̀kẹ́ vaka ọmọdé yìí vako ní ọmọdé yìí ìdánlá dàhábà kúlù ìlàhín bí máa xalaq ọmọdé kọ́ ẹ̀yà náà dáyà mi ní ọmọdé ọ̀sá òyìnbó ọ̀sá iná tí ìṣọ̀rọ̀ lẹ́nu mọ́ ọmọdé yìí lọ́dàhábà kúlù bí máa ẹ̀hẹ́ ọmọdé ọmọ ní àbọ̀ náà máa rí dɔwɔbara ama na no sam furefu fún ɔnà ama ma iso na esikɔ na mɛtura fún na mi na tó tó mo yi nìyí wọlá alábàdùn alábàdùn ezika yẹ ẹni tiẹ́ na onye kebe anko mɛ yɛ mɛ na adi ka amerika ezika ɔnɔ na abala na wɔ peter president ɛrɛ sɔ na wɔ ɛrɛ sɔ na wɔ ɔnɔ na wɔ afa kɛtam bɛ sɔ na ɔka dɛ ɔmɛ ɛsɛ mo kpara owó wo etsi sa ɛrɛ wɔ na ɛbɛ yɔ mi ni iwu awɔ sɛ na ama wɔ na ebi tsi sa ɛrɛ ɔ taara direct de nu ha da anyi ɛmɛ to ha wɔ na wɔrɔ. slọ́tí to tó mú rí na múrí àmà wọ́n báyá yìí wà láàlá báàdùn màlábáàdì anáhàwọnú kata òmúrí ọ̀yà nù gbẹ̀ẹ́bá anáhàwọnú kata ẹ lóòjọ sáwẹtẹ lọ́ọ̀zọ́ sàrẹ̀ ẹni anábọ́kù kata omuli esi yɛ eka yi aya mi wɔ hɔ mi ama yi efo yɛ ama na ayi ɛyɛ mi sama awura ma ɔbi silati to omuli yi mi ɔmo bɛ yɛ ama yɛ daka aka yi anyi omuli ɔsɛ obiri mo omuli omi yɛlɛ genegene anyi ohi mi ɔsa kọ̀ọ̀dọ̀dọ̀ máa ma rí samsam tura so ọ̀nà ọ̀nà mẹ́ gbàkúrò máa bá a wọ dé èézù ló bọ èézù lè mú ọbọ yòdà mọ ìdí èézù lè mú ọbọ yòdà mọ náà nà ọ̀nà mẹ́rọ̀ la mẹ́yọ ló tẹ̀ yẹ tẹ́ dọ̀ àbá kàdé òdu ẹ̀ tẹ́ sábà ní tí ìsọ̀n bá ta dọ̀ dé èézù lè mú ọbọ. lọ́mọdé dọ́ka yìí subhanallah amma yasifun. ọ̀nìní bá nà ọmọrí ẹ̀bọ̀ nà ọmọrí èyí ejú wa nìkan yìí ọ̀nà ọ̀nyọ́hìn ni ẹ̀bọ̀ nà ọmọrí yìí èyí asọ́hìn dèkọ̀hìn náà kò mẹ́rẹ̀ àti nà ọmọrí yìí bẹ̀ ọ̀nyọ́nọ́kọ̀ fún nà nàbẹ̀ simda kaka o gananyi mu musu o suwo so ya kwa isho o una na ebo no fe obo nos no fe obo so kwa obo sa ho obo so agu ko na ku isu itwa ho ah ebo sa ho na tu nto mo ni ni le kiri me wo eso no e aso sho ni no mo ri ono mo ri le aka e alim al ghaibi ono yesa ma 10 washahadati tamata hɛbɔ no ne fata tamata tamata aba na ɔnyɛ ɔnyɛ ɛdɔ mori fata ala ɔne baba na ɔmori ɔna yusiri kool na ɔmori ɛyɛ e, ne ha asahe ne yɛ misiri kukɔ ne bɛ ma tuntun mori yi yɛ misiri kukɔ na ɔmori yi dɛ muri ɛma yɛ na ɔha ihu misiri kunu amen. آمين أمري دكاي بل أكثرهم لا يعلمون الحق فهم موردون أبرمنا أم يعصي ذاته أمري وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون وما أرسلنا من قبلك من رسول أن ينتهي أن يدي تو دغدي وانتو صلى الله عليه وسلم ilá nuhi lẹ́yìn aka yìí tutu yọ anahu lẹ́ ilaha ilá ana sọmọlì sì tutu yìí wákẹ́ anahu lẹ́ ilaha ilá ana kéèjì òyìn náà sánà wà hẹ́kẹ́ èèmù ní omori òmìnira gẹ́nẹ́gẹ́nẹ́ fàbùdùn yẹ́kẹ́ wà hẹ́kọ́ ní omori òmìnira tọ̀tọ̀tọ̀ ọ̀nà ọ̀nà fàbùdùn hẹ́kọ́ ní omori ọ̀nà tọ̀tọ̀tọ̀ أباك كان لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أمري أن الله من من رأسك كلمة شهادة جاء أسيكو كنا جمري إليك جزء omuri anaba abani zari kehete ini shiriku anabi shiriku anabi shiriku omuri anaba ya baba hao na abani piti amen amen isi semetani togida omuri anaba iparuhohu don na bai tini lafiya buri na bai tini lafiya don na bai fargo nogun din yi matini ithbat nubuwat alhabib almustafa sallallahu alaihi wasallam oyi shi ya ta uh, anaba muhammad sallallahu alaihi wasallam o ne da nabi da ya jira kaiman اللهم ارنا الحق حقا اصلاه تومرين صلى الله عليه وسلم اصلي تشاي وريحي Uh, ẹ̀kẹ́ ọmọ tó nínú ẹ̀rí sixty 60 what? ọ̀tọ́ ní thousand. ọ̀tọ́ ẹ̀kẹ́ 67,000 ọ̀nà ọ̀tọ́ nínú ẹ̀rí omori ọ̀ṣọ́ ìrẹ̀ṣọ́ ọ̀rọ̀ta ama ismail kama ẹ̀kẹ́tọ̀ katam ama Smith kama kàwọn náà rí káyé mẹ́lẹ́ṣọ́ ní káyé àdáni ime tie hio da eta odonya wali ra mi pilan ori bi man yes ka da ke man ime ga hio da eta odonya wa oni go ra mi pilan sam ori bi man yes ka me da ke man wa ye oche yo re ni eke ha ma se yo che ama se kanya ana kanya eh eke ha ma se yo che ama se kanya bi 253500 naira Paul, why are you? Carpenter. 253,000 500 naira ɛkɛrɛ kyekɛ na kapinta yi daka nyɛ fa ɛdɔ yi pato taabo ɔkumanhyi dɔbi 283,000 500 naira kɛrɛ kɔ yɛ yɛ kare yɛ kyɛkɛ yɛ yɛ kare yɛ yɛ yɛ kare yɛ rɔ yɛ yɛ kare yɛ sinmi. Eji mbere ka ụmụ a na-atọ

mọ́sálà àyà òmùrí ọ̀nà wà àbá iná nìyẹn òmùrí ọ̀nà wà sí rèjì ẹni sọ́là rìdí ààrẹ nìyẹn òmùrí ọ̀nà wà sí rèjì ẹni sọ́là rìdí ààrẹ nìyẹn dábì ìjì ẹni sọ́là rì ọ̀rùn níṣẹ́ náà bàbá kí sọ́là rì kí sọ́là rì ó rì láì gùn sáhẹ́rì láì rùn nínú lẹ́tìkà mi lọ́tẹ̀rẹ̀ amáyà ó bẹ̀rẹ̀ èsì kí tẹ̀lú ìdá ọmọ ni ẹmọ̀ yàn slọ́tì ọ̀tọ́ mọ́ nínú ó rí lẹ́yìn ẹ̀yìn rẹ̀ lọ́máyìn náà ọ̀rọ̀ ẹ̀yìn rẹ̀ lọ́tẹ̀rẹ̀ yíwé sọ́dọ̀ àwọn kàlú méjì tí nílò yìí àyàn pínlẹ̀ olúwẹ̀ ní ìlú èyí rẹ̀ àwọn àjọ wọ́kàdọ̀ kàkà stẹ̀kfúrú láhà òyìnbó ok òyìnbó ní sí ka ọyìn ní láà ọ̀nà ìtumà ní direct kó tọ́ òmùrí ẹ̀mẹ́wò jẹ́ ilé yìí òmùrí ẹ̀mẹ́wò ya yìí ọ̀rẹ́hìn n'erebe ni kɛ e, akɔ ava ma adaka yɛ ava ma kɔ ɛtɛm ava bɛ nye esi kɛnɛ to dɛ yaa ne yɛ kɛnɛ nam ɔlɔdi wɔn kɔ alu ma ɔbɛn and esi mi ka skul ɔsɛ yɛ mi kawo ka yɛ ɔ skul kɛ bɛ nyɛ osi di imalasi ɛkɛ ma ɔbɛn ne kaka yɛ ọmanyan teachers are your roughly half a million years is teachers for ta every month roughly half a million five hundred almost five hundred thousand years is teacher for ta okay kàmi déere lóye di àtọ kẹyẹ tó àmọnyára tó àmọnyára ọkọ mi for four months àkókò ní wọn fún wọn nílẹ yìí bò bẹ́ẹ̀ yìí ṣùgbọ́n ta. àǹtọ́ atọ́ ọmọ ní yìí ọ mẹ́rẹ̀ kó ogun twenty thousand oní èsù wa àbámáwá permanent oh ọ inú rẹ̀ yọ̀ náà àwọn fẹ́ fẹ́ bẹ́ẹ̀ yà ń dà hàn náà náà di classroom ẹ̀yẹ́ àkùrẹ́ bí ẹ̀sìn di classroom yàrá náà fẹ́ àwọn ẹ̀ka àmìkà ẹ̀kẹ́ school àgbẹ̀ yà ń tẹ̀lé ìṣe di mandasi omuri ànáwó ọ̀bá rọ̀ ẹ̀yìn nìyẹn àárẹ̀ nà

اللهم من أراد بالإسلام المسلمين سوءا فسلط عليه سيف انتقامك جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت فقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من أراد أن يكيدنا عليه وهول مكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من اراد بالسوء عائدنا عليه ولا يهلك المكر السيء إلا بآله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذ عليم شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تعظمنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرى به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرة ونعيما وملكا كبيرا ربنا لا تكلنا إلى أهل ولا توجنا إلى أهل وأقلنا كل أهل يا من إليه المستند وعليه المعتمد وهو الواهب الفرد الصمد لا شريك له ولا ولد خذ بأيدينا من الدلال إلى الرشد ونجنا من كل ديك ونشد يا كريم يا كريم يا كريم اللهم يا ذا الرحمة الواسعة يا مطلعا على السرائر والدمائر والهواجر الخواصر لا يعزب عنك شيء أسألك فائدة من فيضان فضلك وقبضة من نور سلطانك وأنصنا فرجا من بار كرمك أنت بيدك الأمر كله ومخاليد كل شيء فهب لنا ما تقر بأعيننا وتبونينا سؤال غيرك فإنك واسع الكرم كثير الجود حسن الشيم وببابك واقفون ولجودك الواسع المعروف منتظرنا يا كريم يا رهيب برحمتك يا رب الراهبين انك لم فزع قدير وبالاجابه الجديد نعم المولى من نعم النصير يا هل يا قيوم انت المرتجى كن نصيرا وكن معينا وارهمي انت المغيث وانت المستعان به فانصروا بينك بالعزاز والكرم وان عصى او جفى عمدا بشهوته غلبت عليه فانت رب ذو الكرم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين المرسلين والحمد لله رب العالمين آمين. أري رابع جاي أري بدي إسلام أري بنان أجمع يورام.